fúnfún ọmọ ọbẹ ni o ẹlẹ́gẹ̀dẹ̀ ẹ̀yẹ o bàbá kò fún pọ́kú àlàyé ní dáhùn yàkúbù ọmọ ọbẹ ni o kì í sọ̀kú àlàyé ni o àlàyé ni mo fi ọ̀pamọ́ sínú ilẹ̀ àyè náà sì ni ilẹ̀ ó bá ń dá ọ̀pá báwo lè jájú báyìí náà ọkọ̀ àwọn ọmọ àwọn bíi gèè báyìí ni kì í jọkọ̀ wọn bàbá ẹ ní kí ni mú wà lùwà ó ṣe ẹran àwọn kan wà ń tà náà àwọn tó fa àwọn tó beautiful balẹ̀ ní kí n jọ kàn wọ́n sílẹ̀. Hmm, ṣáná tó bá jẹ́ pé o lè tó o understand gbogbo nǹkan tó ń sọ ń sìn tó bá lágbára tó òkè wá ti ṣíwájú mi débẹ̀ wá ti gbowó yẹn wá ti mẹ́lò bọ̀ èmi kàn jẹ́ kó mọ̀ náà ni pé mo lè jù ẹ lọ mo lọ gbowó yẹn mi rẹ̀ fẹ́ wo pé kí ló fẹ́ ṣe lọ pé bàbá ńlá kò bẹ́ni tó bá fẹ́ pé wà kò sí nǹkan tó fẹ́ ṣe fẹ́ mi. olóòmù ọ̀run àwọn olùbẹ́ẹ̀ bá wà láyìn oyí báyìí ó yí báyìí kò dẹ̀ yìí ṣó ń dún. bàbá mi ò láì sọ eré ẹ̀sọ́ àná mi láì ní a ní wọn ká mi láì àwọn méjèèjì a méje ju wọn. ó yin yàrá yà á níbọn ni wọ́n kọ́ mi bá tẹ̀lé nu tó bá tẹ̀lé nu ó léwu gan ọgbẹ́ni bàbá bá wọn tẹ̀lé fìjìláńtẹ́ ó yàtọ̀ sí jagunjagun jagunjagun làwọn. ti fún ẹ láǹfààní láti máa lọ gbowó àwọn olè kan àwọn site everywhere lẹ́kùn máa gáàsì mi báyìí débi pé tí má tún dáwọ́ sáìtì yẹn a máa tún dárúkọ mi fún ẹ pé èmi ìṣáná nọmba one. ìṣáná mo sọ fún ẹ o ti ń tọ́jú lẹ̀ mọ́lẹ̀ ìṣáná o ti ń tọ́jú lẹ̀ mọ́lẹ̀ ìṣáná mo sọ fún ẹ ìṣáná mo dẹ̀ sọ fún ẹ pé every trigger was a hit back to back.